oògùn kọ́lẹ́rà lóríṣìí ọ̀nà mẹ́rin bámi wá turmeric àjò gé wẹ́lẹ́wẹ́lẹ́ kó kó sínú pot kó gé ọsàn wẹ́wẹ́ sí lórí kó bomi sí kó sè é kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ tún bámi wá ọsàn wẹ́wẹ́ fún sínú kọ́ọ̀pù bámi wá turmeric powder ìlàjì ṣíbì jẹun mixẹ̀ kó dàámu oògùn kọ́lẹ́rà náà ni ó di méjì bámi wá tewétegbò igi ìbẹ́pẹ bámi wá tewétegbò ewé ọ̀mísìmísìn bámi wá ọsàn wẹ́wẹ́ gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ kó sínú pot kó bomi sí kó sè é kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ fẹ́ni tó ní kọ́lẹ́rà bá mi gẹ́ẹ̀tì root gbòǹgbò igi ewúro pẹ̀lú odidi atare kan ẹ lọ àbí kẹjọ àmọ́ lílọ yẹn wà òkè tẹ́ bá lọ díẹ̀ ẹ máa bù síbí díẹ̀ kẹ máa fi fọ ẹ̀kọ́ gbígbóná mu kẹ máa fi mu ẹ̀kọ́ gbígbóná the same thing wá ewé jìnrìn gbó pẹ̀lú iyọ̀ kí ẹni tó ní kọ́lẹ́rà tó ní onígbá méjì kó máa mú farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ tó onígbá méjì ó gbọ́ òde kan ṣíwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ ìkọ̀rọ̀bá alágbára fisa àkáǹtì àwọn aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization fẹ́yìnkẹ́ ìpèníjà ẹ WhatsApp wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ kọ́lù wa àbíkẹ́ WhatsApp wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní ìbẹ̀jú lẹ́kì Lagos àwọn nǹkan tó máa ń fa organism tó máa ń fa cholera òun náà là ń pè ní fibrio cholera eh, tó bá ti wà lára àwọn kan ìgbẹ́ táwọn yẹn bá yà tátẹ́gùn bá ń gbé lọ sẹ́niwẹ̀ gbogbo ibi tó bá ń gbé sí kìíní yẹn máa ma contact àbí tẹ́ iṣẹ́ bá bà lérò gbẹ níbẹ̀ àbó fẹ́ sínú omi àbó fẹ́ ẹ jẹ́ ká ṣọ́ oúnjẹ wa ká ṣọ́ oúnjẹ wa ká ṣọ́ nǹkan tá a máa mu káṣọ́bì tá ń kó oúnjẹ wa sí káṣọ́ nǹkan táwọn máa kan ẹnu wa toró lágbára púpọ̀ jù ni máa máa bì yín máa máa yàgbẹ́ <clears throat> ìtọ̀gùn ò ní wá mọ́ dáadáa àwa rẹ ẹni náà tó bá ti rẹ̀ jù ó máa fún ní crap inú máa máa torí inú intestine yẹn ni wàhálà yẹn ti ṣẹlẹ̀ ni bacteria yẹn wà so inú máa máa dùn tínú bá yẹ ti ń dùn yẹn ó ń lọ sí high fever nìyẹn ẹ ti understand so a máa ń fojú di àìsàn onígbá méjì a máa ń fojú di kọ́lẹ́rà ikú ni òun ló yára pààyàn jù nínú gbogbo àwọn àìsàn ọlọ́run máa ṣọ́ wa ń bẹ̀ ṣé ike nínú ìpinnu níjà both natural and spiritual obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ a ti sọ fún ẹ wá lọ fún full package wa láti bí ogún ọdún tó ti ń lo tó ti ń bó ṣe ń pàkan nìkan rú oṣoògùn ẹ̀dà oṣoògùn gbá oṣoògùn awo bó ṣe ń bọ́ nínú kan nìmí ìṣẹ̀lẹ̀ wá lọ fún full package tó ń ṣiṣẹ́ fún both natural and spiritual wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovary gbogbo àwọn kan yẹn ó ní infertility ni hormonal imbalance ni sọmúroro ni ẹ̀dà ni PID perfect inflammatory disease yeast ni hyperclatin gbogbo àwọn kan fibroid ni menstrual disorder generally six period ó ti yẹ yín nísìn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó ń de obìnrin láàmú contact àbọ́kùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tó ní weak erection quick ejaculation low sperm count ìdákọ́lẹ̀ ó ní ìdí ìfajíra arógbòsá arógbòkú gbogbo àwọn nǹkan báyìí tó ń da ọkùnrin láàmú tó yẹ kó lè perform nǹkan ajíra nǹkan ìmárale nǹkan arẹmọ afàtọ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ contact wà lé lórí abẹ́ni tó yẹ pé ó ń forí kópa aláǹtakò ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó ń lálàkàlà ó ń fakò tó ra wọn ó ń rí ìjákulẹ̀ ó ń máàmú bọ́ lórí gbogbo nǹkan tó ń ṣe ẹ kọ́ńtàtì sheik afagba international limited under global dahiratu dhikrlahi health and spiritual department kò síbi tẹ́wà tá àti ní deliver àwọn product wa ni adẹ̀ tún ní special package tá a máa ń ṣe tọ́rọ̀ èèyàn bá gbẹnu tán á fún yín ní product á tún fi special package sí ètò àdúrà wà tá a fi yanjú kéèsì yín ètò sàárà wà tá a fi yanjú kéèsì yín ètò àwẹ̀ wà tá a fi yanjú kéèsì yín fún yín àwọn àlálùpà ọ̀dà wà tá a fi yanjú kéèsì yín fún yín yàtọ̀ sáwọn product adẹ̀ ń lo DHL láti deliver both home and in abroad adẹ́nlo gig náà láti deliver káàkiri ẹ̀wò ń sìn very soon sí a fẹ́ lọ deliver àwọn ọjà wa ẹ ti understand this so ẹ WhatsApp wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five so both natural and spiritual our treat bulldozer wà ń bí memory booster nísìn ìsọ̀yè ilé àmú fọmọdé àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan caterpillar ni fún obìnrin tó ní infection tọkọtìyàwó tó ń wojú ọlọ́run bá fọmọ ó wà effective bulldozer met fibroid fún blockage tube àti fibroid oyún ìju ẹ gẹ́ẹ̀tì all in one natural app cancer diabetes asthma ikú nìkan ni kò lè wò prevention ni treatment ni kò ṣe má ní nílé ẹ ti rí it's a powder ẹ ti rí halal ni ó wà halal made in India packed in South Africa àbáyàn polówó ẹ̀ àwa tá a ṣe náà lélẹ́yìí ó ti yẹ yín nísìn ẹ get transformer eleven hundred fún weak erection weak ejaculation fọkùnrin tí ó lè perform déédéé tó bá fẹ́ yẹ kó ṣiṣẹ́ dáadáa kó gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú caterpillar àti miracle leaf ẹ get miracle leaf miracle leaf sí ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti márùn zemzem la fi preserve senna leaf ó lágbára púpọ̀ ju ikùn èèyàn wú ẹsẹ̀ èèyàn wú forí kókó alátakò ń jẹun lójú oorun gbogbo nǹkan náà lòun náà ṣiṣẹ́ fún kò ṣe má ní ni ó wà effective iná lè zátàlélá ìjẹmíà gbogbo agbára ọlọ́run ba lónìí má sálámù ayélujára